no retreat no surrender ó ti ṣeé ṣe a ti make here, a ti succeed can you imagine àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ wípé wọn wọ one million gbogbo ẹnu ni mo fi sọ tí wọ́n dá dúró tọ́lẹ̀ tó gbà yé àlàáfíà ẹ lọ gọ́gù ẹ̀ ẹ lọ gọ́gù ẹ̀ wọn wọ one million tí wọ́n dẹ̀ dá dúró tí wọ́n gba òmìnira tí wọ́n dẹ̀ ń gbègbè ayé àlàáfíà ẹ mọyì àwọn ọmọ Yorùbá ni ẹ mọ iye ọmọ Yorùbá káàkiri àgbáńláyé àwọn màmá àtàwọn bàbá kan wà ní diaspora tó jẹ́ pé wọ́n ti lo fifty years forty years sixty years màmá kan pè mí níjọ́ kan wọ́n ní Lady K ah ọkọ mi kú iṣẹ́ takuntakun àwọn ti lo sixty years ní Amẹ́ríkà àwọn fẹ́ wálé ṣùgbọ́n ẹ̀rù ń ba àwọn mo ní sixty what kí ló le tó bẹ́ẹ̀ màmá ní ọmọ mi ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ nígbà tí màmá máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ á ó mà ṣe o lórí pé orílẹ̀-èdè balance náà ni o lórí wípé kò sí ìgbé ayé rọrùn ohun tó sọ ọ̀pọ̀lọpọ̀ nù sí ẹ̀yìn odi nìyẹn kò tiẹ̀ tún wá tó àwọn tó tún wá kí wọ́n wá ṣàánú fáwa youth wá help wa tí wọ́n ti lọ sẹ́yìn òdi tó ti lọ sí diaspora kàtàkiri tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti make ẹ̀ tó yẹ kó wá help wa lórílẹ̀‐èdè location nine kí wọ́n wá fi ohun tí wọ́n jẹ ní èrè náà wọ́n wá fi establish ìsìn wa ń bíbà káwa náà lè rí nǹkan máa lò ẹjọ́ torí ọlọ́run àwọn ìjọba wa ò bàjẹ́ nítorí wọn ò fẹ́ kẹ́ yó wọ́n fẹ́ kẹ́ ṣerúkú ni nítorí wọn ò fẹ́ kẹ́ ẹ jẹ́ ẹran egun lọ́fẹ̀ẹ́ kẹ́ máa jẹ kẹ́ máa tuálè tuálè tuálè fún wọn. káwá tẹ̀ ní bó ṣe ń ṣe é tó gbogbo ohun tó tọ́ as a citizen wọ́n ṣe fún wa ní ìbámu àdá ẹjọ́ kí ni èmi àti ẹ̀yin benefit ní location nine is a question mo fẹ́ ká tó sọ kí la benefit as a citizen of this country kí ni nǹkan tí ẹ lè sọ wípé ẹ jẹ ní èrè ní orílẹ̀-èdè yín question ni mo dẹ̀ fẹ́ kẹ́ máa true comment mo fẹ́ máa wò ó ìtẹ́yìn oníkálukú yín gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí báyìí ẹ bá mi pín ètò yìí o gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ohun tí ẹ jẹ lérè ní orílẹ̀-èdè yín àwọn orílẹ̀-èdè tí ò tó yín tí wọn ò ní ìlàjì gbogbo ta ní ní location nine tí wọ́n bá pín sí mẹ́wàá orílẹ̀-èdè mi ò ní méjì yìí one ní méjì nothing god bless you sir orílẹ̀-èdè mi ò ní méjì wọ́n dẹ̀ gbègbè ayé àlàáfíà citizen wọn wà òkè tí citizen wọn bá tún wọlé sí location nine yìí a máa máa tú á lè tú á tè fún ni bó bá ṣe ń wọlé láti airport báyìí lọ́ọ́ ti máa máa clear road fún tó bá ti gbọ́ pé kì í ṣe ọmọ orílẹ̀-èdè wa àmọ́ àwa táwa jọ ọmọ orílẹ̀-èdè yìí ẹ wo tí wọ́n ṣe fún wa àwọn àjòjì ń wá àwọn òyìnbó gan wá wọn wá fi wá ṣẹrú lù wá àwọn olórí wa ń fi wá ṣẹrú kí ló dé tá jẹ́ kí yè wá ṣí kí ló dé tí a ò mọ̀kọ́ tá à ń ṣe ọwọ́ ní iléyá iléyá o ọmọ yorùbá iléyá a iléyá ṣẹ́rí mi ní parọ́ fún yín èmi ni inú mi dùn jù pẹ̀lú ọ̀rọ̀ petition yẹn inú mi kódà inú mi dùn ju tàwọn màmá tó ṣiṣẹ́ yẹn gan lọ inú àwọn màmá yẹn náà dùn gan ọ̀pọ̀ tínú mi dùn nítorí mo mọ ìwúlò ẹ̀ mo mọ ipa tó máa kó nínú ìrìn àjò pé iye ti ya finally kò sí wàhálà mọ́ kò sí gìrìgìrì mọ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire á fa wàhálà kankan mọ́ àfi táwọn jẹgúdújẹrá bá fẹ́ fa wàhálà nìkan dé àmọ́ fáwa kò sí wàhálà mọ́ next step tó kàn mi ò mọ̀ bóyá gbogbo wa la ti gbọ́ tí ṣẹ́dẹ̀ ti ń lọ lórí ẹ̀ tí ò dẹ̀ ṣe tó máa dà wá láàmú bí fàájì náà báyìí ló máa wọlé dé the next day ẹ kọ̀ gbọ́ ni ṣé bí wọ́n ṣe announce fún yín sẹ́fẹ́ rántí ìgbà tó gbé petition yìí jáde gbogbo wa la kọ́kọ́ mọ bó ṣe ń lọ iye tó ti dà gbà tó yá a kọ́lọ́ túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí àwọn pípù ìyá àwọn màmá onítìrí àti bàbá wa àti gbogbo àwọn tí wọ́n jọ gbìmọ̀ àwọn ìgbìmọ̀ tó wà nídìí ẹ̀ wọ́n change ẹ̀ mọ́ wa lọ́wọ́ wọn ò jẹ́ ká mọ bó ṣe ń lọ mọ́ débi tá a máa mọ iye tó jẹ́ ọ̀ǹtìgbà tó pé tó lé lọ́gbẹ̀ síta láṣẹṣẹ mọ̀ pé ó ti pé ó ti lé bọ́rọ̀ fáǹsọ̀ ìṣe máa rí nìyẹn bí àsíá Yorùbá ṣe nation ṣe máa rí nìyẹn kò ní jẹ́ ìyàlẹ́nu fún yín mi ì lè máa ka gbogbo àwọn country tí wọ́n ti bá wa fọwọ́ sọ̀rọ̀ Yorùbá nation pé yes these people àwọn ẹni yìí wọ́n ti tó dá dúró àwọn orílẹ̀-èdè tí ò tó wọn dúró àwọn náà ti tó dá dúró kò máa dédé gbọ́ ní tamá announce ó máa ya everybody yín lẹ́nu ìwọ tó wá gbọ́ gbẹgbẹgbẹ sí tí òun tètè bá wọn gbé pomú ti tiẹ̀ jọ ibo ló fẹ́ fojú sí o oh my dear brothers and sisters ibo ló fẹ́ fojú sí wọ́n ní ẹ jáde ṣe rálì ẹ̀ ṣe rálì wọ́n ní ẹ sign petition ẹ̀ sign petition ńgbà Yorùbá nation bá wá dúró ẹjọ́ kí lẹ fẹ́ fi sọ̀rọ̀ o kí lẹ fẹ́ tọ́ka sí wípé tèmi náà ṣe ń bẹ́ẹ̀ nìyí tó fi dúró kí lẹ fẹ́ tọ́ka sí ẹ lọ sign petition kẹ́lẹ́ bá ní record good record nígbà tílẹ̀ Yorùbá bá dé ọmọdé dey announce fún everybody náà tó lè wípéjọ báyìí ọmọ àgbé àti Yorùbá lè ṣe sókè tẹ́lẹ̀ jẹ́ pé nobody is going to stop it tí ò ṣe dá dúró mọ́ bó ṣe déédéé announce fún gbogbo wa pé petition ti pé five million bẹ́ẹ̀ náà lè máa tún gbọ́ nísìnyí kí n sáré jẹ́ èyí tẹ́ ẹ̀ bá ti mọ̀ sí gbósẹ́sìn international passport yorùbá nation ti lọ process yẹn ti lọ báyìí ẹ máa wò pé how come bó lọ ṣe fẹ́ ṣe kọ́tà sọ nìyẹn òjijì ló máa yọ sí gbogbo yín gbogbo èyí tẹ̀ ṣe wá lórí náà láì tẹ fẹ́ kú sínú nàìjíríà òjijì ló máa yọ sí gbogbo yín ṣẹ́yẹ́ ẹni tí ọlọ́run fi rán ó yàtọ̀ sáwọn mo fẹ́ fagídí ṣe é mo fẹ́ lówó mo fẹ́ nípò mo fẹ́ lórúkọ tó bá sọ wípé ọlọ́run fi rán MKO Abiola kí ọlọ́run bá wa dẹ ilẹ̀ fún bàbá yẹn ọlọ́run fi rán bàbá yẹn ṣùgbọ́n àwọn ọlọ́tẹ̀ ò jẹ́ kí bàbá yẹn ṣe ọlọ́run tún wá lo ìyá bàbá yẹn ìyá bàbá yẹn tó jẹ́ ìyàwó bàbá gangan wọ́n ló bá mi dá ẹ̀mí màmá yẹn sí kọ́ lọ dúró ti màmá yẹn gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ dẹ́ẹ̀ nífẹ̀ẹ́ màmá yẹn sẹ̀rí àtọ́wá tọ́ fún gbogbo yín kọ́ lọ fún fún yín kí ọlọ́run túbọ̀ wá kó ìyá yẹn fún agbára tí ìyá yẹn máa fi ṣe finish iṣẹ́ torí ìyá ti wà about to finish láti jẹ́ kí ìran yorùbá kó gbèdé ayé àlàáfíà iṣẹ́ tọkọ wọn ṣe kù nìyẹn nítorí gbà MKO wà láyé MKO fẹ́ kí agbègbè ayé àlàáfíà nì ṣùgbọ́n àwọn olè alátẹnujẹ àwọn tí wọ́n mi yàn bá wọlé ninety nine percent ẹ gbọ́dọ̀ jẹ́ ti wa one percent ní ti mẹ̀kúnnù àwọn ni wọ́n jẹ́ kí bàbá yẹn débẹ̀ débi tí bàbá yẹn máa rí ṣe òun lọ́lọ́run ṣe lo ìyàwó bàbá yìí láti fi ṣe iṣẹ́ ẹni inú odò kó forí sọlẹ̀ onítìrí ṣe nǹkan bàbá yẹn ṣe nǹkan. ẹ lọ ṣe tó bá ní kẹ́ ṣe now mega rally ó ń bọ̀ lọ́nà hmm. on the night of next month gbogbo ẹni tẹ́ wà ní America ní Washington àti gbogbo àgbègbè ẹ̀ ẹ tú yáyá ẹ tú yáyá ẹ bó ṣe tẹ ṣe rẹ́ni o rally náà ní mission olórí ìrìnàjò tó wà nílẹ̀ yìí a sọ wípé no more referendum and money. lọ it's part of the job rally to fẹ́ ṣe ọmọ ṣe rally ní eh, ní America ọmọ ṣe ní UK ti America ni first rally ọmọ ṣe ní òdì nine ẹ ké sálára ẹ ké sàlérò ẹ pé gbogbo àwọn tó yí iye ká gbogbo àwọn tẹ́yìn náà bá mọ̀ wípé òkè ẹnì ibi báyìí báyìí ló wà ó lè wá ẹnì ibi báyìí báyìí ló wà ó lè wá kájọ ṣe ẹ pé gbogbo wọn mọ́ra ẹ jẹ́ kí rálì yẹn kó làmìlaka kó rinlẹ̀ fún àǹfààní àwa tá a wà ní location four one nine Ìgbòho máa tún gbé rálì jáde oh I can't wait oh my God oh ó máa lẹ́tí kẹ́ ṣùgbọ́n first month next month on the nine ẹ tún yẹyẹ ẹ bọ́ síta ẹ̀yin tẹ́ bá ní àǹfààní àti ló jẹ́ sí Yorùbá nation ẹ jọ ẹ lò ó kí yúnífọ́ọ̀mù yẹn kó rhyme kó mọ̀ pé yes kí crowd yẹn kó kọjá àfẹnuyòyè kó kọjá bá ti lérò kó máa wo vẹ́ẹ̀sì Yorùbá nation kó lọ yẹ ní Amẹ́ríkà kí ìjọba Amẹ́ríkà mọ̀ pé yes àwọn pípù yìí nǹkan tó submit yìí táwọn ti sáìnì díẹ̀ fún wọn yàtọ̀ táwọn sáìnì tó kù tọ̀ káwọn eléyìí máa lọ fi rálì ìṣeré ẹ̀yin tẹ́ bá ní àwọn ọmọ tó ti tójú bọ́ ẹ kó wọn dání sínú mọ́tò ẹ̀yin tẹ́ bá ní ọ̀rẹ́ ẹ kó wọn dání ẹ̀yin tí ẹ bá ní jẹ́ Yorùbá Nation vest wà mo post àwọn vest kan sí orí péjì mi lẹ́nìí èmi ò taṣọ ṣùgbọ́n àwọn tó ń tà wọ́n wà irú àwọn vest yẹn sì ó wà ní Amẹ́ríkà bẹ́ẹ̀ àti vest àti polo a fẹ́ kí ìgbòra rálì wa tọ̀tẹ̀ yìí à kó tún já wọn láyà ju ti last year lọ. a ti dé ilẹ̀ lérí wa a ti débi tá à ń lọ kékeré báyìí ló kù. màmá wọn ò sinmi iṣẹ́ ìyẹn màmá onítìrì wọ́n ṣiṣẹ́ lọ bàbá kítóyè wọ́n ṣiṣẹ́ lọ ẹ má wo wọ́n ní wọ́n pé tó lọ nílùú ẹ̀yin èèyàn èmi á máa sọ kinní kan fún yín ẹ̀yin tẹ́ bá jó lólùfẹ́ mi dáadáa I think that would be last year or last two years ṣá mi lè rántí lọ títí mọ́ nígbà tọ́rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àti àwọn bọ́dà mi sọ̀rọ̀sọ̀rọ̀ kan mo ní ẹ̀yẹ yẹn máa wo bẹ̀ o àwa àti drama ni ibi tẹ́ ẹ̀ ń lọ ní kẹ́ ẹ wò ẹ má wo ariwo tó ń lọ ní tansin ẹ lágbájá kówó jẹ tàmẹ̀dò ó jà kíní kan ẹ má wò yẹn o ibi tẹ́ yìí ń lọ ní kẹ́ ẹ wò ibi tẹ́ ẹ̀ ń lọ ní kẹ́ wò wọ́n àti drama ni ẹ ṣáwọn tó fẹ́ gba yorùbá nation ṣáwọn tó fẹ́ ṣe ẹjọ́ torí ọlọ́run tí àwọn yorùbá lè gbà ẹ̀yìn ẹgbàá fúnra yín táwọn tó ń pariwo tó ń lẹ́gùn sínú ara wọn tí wọn ò bá lè gba yorùbá nation my dear brothers and sisters ẹ gbà fúnra yín ẹ má dúró de Lebí ẹ má ní lady cake báyọ̀ jà online ẹ má ní lágbájá báyọ̀ jà online ṣáwọn tó fẹ́ gba yorùbá ní sọ pé mo máa ń wọ̀ṣ àwọn comment èmi máa ń wo comment àwọn èèyàn gan wọn máa ní ẹ ṣáwọn tó ń agitate fún yorùbá ní ṣáwọn tó fẹ́ gba yorùbá nation ní tẹ bá ń tẹ̀lé yẹn ṣe ra yín ní táwọn ò bá gbà fún yẹn gbà kọ́ yín fúnra ra yín ẹ gbà fúnra ra yín tẹ́yìn rògbò títí yín lò káwọn máa ṣe kí ni ọmọdé ṣinṣin ẹ jẹ́ káwọn máa dín ṣinṣin tiwọn tó bá dín ṣinṣin títí títí á sún wọn wọ́n stop ẹ̀yin gbà nǹkan yín fúnra yín ẹ má wá ariwo ọjà ẹ má wo ariwo ọjà mo tútù sọ ẹ jẹ́ ká focus ká remain focus ẹ̀yin tó wá fowó bribe ẹ̀ it's a pity it's a pity èmi ẹ máa sọ wípé ẹlòmíì tó lóṣèlú bá gbowó fún tó gbowó lọ́wọ́ olóṣèlú tó ṣiṣẹ́ fún olóṣèlú this time around olóṣèlú yẹn ló máa padà gbá o torí one day is going to be one day tó yẹ pé olóṣèlú yẹn á jókòó báyìí nígbà tí aṣọ bá bọ́ ọmọ yẹmọ wọn mọ́ tí ọmọ yẹmọ ti wò wọ ọjà wọ́n wá jókòó wọ́n flashback wọ́n wo iye táwọn ná wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìbínú ka yín mọ́lé pẹ̀lọ́pàá wọ́n wá máa tẹ̀ sí yín ní bọ́dì jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ kíní yẹn ò sì da ohun ẹ̀ lásán tí mo gbọ́ gan-an ọlọ́run mi lè gbàgbé láyé mi July first mi lè gbàgbé àfi bí ẹni wo fíìmù ẹ má gbowó lọ́wọ́ olóṣèlú ẹ má jẹ́ kọ́kọ́ bá yín àti débi tá à ń lọ tán no retreat no surrender anywhere tí ẹ bá wà tó bá ti pè rally ẹ bọ́ síta ẹ bọ́ síta ẹ participate bẹ́ẹ̀ ẹ̀yin náà tún polongo rally ẹ polongo fọ́nílé ẹ polongo fàlejò ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ Yorùbá ti ń lọlé sí ìdádúró mọ́ kò sí nǹkan kan tó lè dá ìran Yorùbá dúró mọ́ ilé ti yá nígbà tí ilẹ̀ Yorùbá bá dẹ̀ dé hàn ní fèmí àti iṣẹ́ àwátì ìyẹn ni tó bá mọ̀nà tọ̀ ni o tí òjò yóò ní ìjẹkújẹ o ẹlòmíà ni jẹ́ lọ gbowó lọ́wọ́ jàre kí n kàn gbá kànáà tì ni ah you are doing yourself ẹ̀yin tí ẹ̀ ń béèrè pé báwo lẹ ṣe máa sign petition very easy ẹ̀yẹ ṣáà tẹ́ bá ti gẹ̀ẹ́tì líǹkì yẹn ẹ kílíǹkì lé lórí ẹ bá ti kílíǹkì lé lórí ẹ máa fọ́lù gbogbo instruction tó bá ti gbé wa fún yín kì í ṣe nǹkan tó nira rárá ẹ fọ́lù ẹ̀kẹ́ sáìn ẹ̀ ojú ò ní tì wá. bá wá fi àsìkò yìí máa fi sọ fún gbogbo wa ẹ jẹ́ ká túbọ̀ tẹra mọ́ àdúrà gbogbo àwọn tọ́lọ́run ń lò fún wa láti fi ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká kún fàdúrà lórí wọn kó lọ́ọ́ túbọ̀ bá wa tì wọ́n lẹ́yìn nítorí pé kí ni àwọn tá à ń bá kó yìí náà àwọn náà sinmi o wọn sinmi ojoojúmọ́ làwọn náà ṣe kíni làwọn náà sá eré àwọn náà sá eré gbogbo aládẹ̀mọ́ kó ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́ ẹ̀ẹ́ ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́ ọlọ́run jọ nínú àánú ẹ̀ gbogbo àwọn tí ọlọ́run ń lò fún wa kó bá wa sọ wọ́n di kò ṣeé mú kó bá wa sọ wọ́n di kò ṣeé mú bàbá wa pọfẹsọ akíntóye kọlọtọ bàbá wa lọra ẹ̀mí wọn kí wọ́n jẹ́ni tó máa gbé àsíá yẹn sókè fún wa màmá wa onítìrí ah in fact inú mi á máa dùn tí bá rí obìnrin tó bá ń ṣiṣẹ́ takuntakun ṣe rí màá fẹ́ ká ti ara màmá yìí ká tún fi kẹ́ẹ̀kọ́ pàápàá jùlọ àwa obìnrin ẹ má jẹ́ kí àwọn pé mi lè ṣe jàre kò sí nǹkan tóbìnrin ò lè ṣe o five million petition yìí iṣẹ́ ọwọ́ màmá yìí ni o ọlọ́run dẹ̀ gbọ́wọ́ wọn ṣe iṣẹ́ yẹn kò sí ohun tóbìnrin ò lè ṣe ẹ jẹ́ káwa náà ká múra ká soṣokòtò wa kó lé káwa náà ṣiṣẹ́ takuntakun fún ìran wa ẹ jẹ́ ká ṣiṣẹ́ takuntakun fún ìran Yorùbá kò ń ṣe àwa tá a agitate nìkan la níṣẹ́ ṣe kì í ṣe màmá onítìrí nìkan lọ níṣẹ́ ṣe gbogbo wa pátápátá ni nítorí pé kí ni ọjọ́ ọ̀la wa ogun àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn òun là ń ṣiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká káràmásìkí ẹ̀ mo dánu dúró níbi yẹn now next topic mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi wo show ìjọ Wednesday gbogbo ẹ̀yin tẹ́ bá mi share ẹ ṣeun gan mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín ẹ kú ìfẹ́ kú ìfọmọ ènìyàn ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi send a strong message sí kábíyèsí ọba ìwé adó nígbà tí wọ́n tẹ iv jáde wípé wọ́n fẹ́ fi fúlàní joyè alágbà èmi gẹ́gẹ́ bí ẹnìkan ó pẹ̀lú tó gbé mi bọ́ tájọ́ wẹ́ẹ̀sì mo ní máa pẹ̀lú ẹni tó máa tẹ̀sí wọn lójú máa kú wọn bí èlùbọ́ ìjọ́ kejì kábíyèsí bọ́ síta wọ́n làwọn ò fi ọjọ́ yìí kábíyèsí wọ́n nì ni mo fún yín yìí wọ́n nì ni mo fún yín ẹ bá mi ṣí ẹ o ẹ bá mi tún ìjókòó tún dọ́dọ̀ wọ́n torí ti láti jọ wẹ́ǹsì ẹ ṣe ogun ẹ̀yin tẹ́jẹ́ kó dọ́dọ̀ kábíyèsí ẹ ṣe ẹ tún wọ́n bá mi jù sí wọn pé lédíkè tún ti fi wọ́n nì ránṣẹ́ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ní ẹ̀ fi ìjòyè yẹn ẹ má ṣe secretly o ṣe secretly o tó bá ṣe pé ìkà èèyàn nìyẹn ẹ̀yin èèyàn tí bá ní kí n máa tú outcome ọ̀rọ̀ yìí mi ìfẹ́ gbà wá lásìkò púpọ̀ torí ọ̀la monday torí àwọn tó máa lọ bùṣẹ́ ká lè tètè lọ fẹ̀gbẹ́ lélẹ̀ ká lè rest. ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo gbọ́ mẹ́sẹ̀gì mi pé kábíyèsí fẹ́ fi fúlàní ìjòyè secretly ni àmọ́ lọ́run tí ò sí lẹ́yìn alábòsí ọba tí kì í ṣe ọba ìkà ọba tó ní kí ìran Yorùbá máa tẹ̀síwájú òun wà pẹ̀lú wa òun ló fi kábíyèsí ṣẹ̀ sí sorry to say nígbà tẹ̀ sorry gan mi sorry nìyẹn tó rẹ́ fẹ́ mi náà lọ ṣẹ̀ sí làbújá òun ló tú àṣírí kábíyèsí ẹyẹ yọ ẹ bá mi pín ètò ìsìta káwọn èèyàn gbọ́ gbọ́rọ̀ oyè yẹn ṣe jẹ́ àti nuisance tó sọ wípé kì í ṣe ọmọ Fúlàní mo ní mi ní wo ṣe fún ẹ̀yin èèyàn this time around ẹ ò bí mi ṣe rẹ nì mi ní wo ṣe mi ní wo ṣe kábíyèsí mọ̀ wípé àwọn ọmọ Yorùbá aláàbá Fúlàní ṣe mọ́ mi ò fi gbọ́ wọn lásìkò ni o ó yẹ kí n ṣàlàyé bí wọ́n ṣe deliver message kábíyèsí yé fún mi o torí wọn ṣọba tèmi bí mo ṣe wà mí lọ́ba ó dìgbà tá a bá gba yorùbá nation kí n tó mọ̀ pé yes kábíyèsí mo ní kábíyèsí kan tí máa forí mi balẹ̀ fún kí n tó mọ̀ pé yes mo ní kábíyèsí kan tí máa bọ̀wọ̀ fún nítorí gbogbo àwọn kábíyèsí yìí tó wà bẹ́ẹ̀ sí wọ́n ran júlẹ̀ tí mo fi lọ jẹ̀wá kò jiná fún four months torí ìlọ́ba àti tó competition tó kọ́ máa release mi mi ìlọ́ba mi ìlọ́ba kankan tí mo lè bọ̀wọ̀ fún this time around mo pa gbogbo ipò mo sọ yín de ṣíṣí that is it mo tún sọ fún yín pé sáfítíkẹ́ẹ̀tì tẹ́ mú mi lọ gbà yẹn ní college of education máa fi bá yín jà máa fi bá yín pò ó. máa fi bá yín pò ó. egún mi lágbára ni ẹ sọ mí dọkùnrin ni obìnrin ni mí tẹ́lẹ̀ ẹ dẹ̀ sọ mí dọkùnrin tó máa tẹ̀sí yín lójú máa jẹ́jú yín yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ kábíyèsí mọ̀ pé àwọn ọmọ yorùbá à nífẹ̀ẹ́ sí kí yorùbá kí fúlàní jọba lù wá mọ́ ẹ̀yin dìdì amúkú mẹ́kọ̀ọ́ òpònú bẹ́ẹ̀ sọ wípé kì í ṣe fúlàní yorùbá ni bẹ́ẹ̀ ń díbọ́ fúnra yín wọ́n ti ránṣẹ́ sí mi ètí gbọ́ gbogbo bó ṣe jẹ́ láti pálásì so I can come out and talk yes kábíyèsí fẹ́ ṣe ní bòńkẹ́lẹ́